o really disappoint me, gan. Hey, eh, eh, eh, stop it níbo nínú ilé mi sórí nǹkan tó gbá fún mi. sìgá ló fẹ́ fà kò ń ṣe gbó náà. kí ni yàtọ̀ nínú sìgá àti gbó. but another thing má sọ pé nínú ilé mi inú ilé làjọ ń gbé inú ilé wa. and so what. èmi máa pa fóònù mi for a week ni you spend a week with me. are you for real. ìyẹn <laughs> ò ní kó wá takú wípé ò ní lọ́kọ ṣé o mọ̀ pé tọkọ bá kọ ni ọkọ lèèyàn ń fẹ́ ni two wrongs can never make a right. lọ́mọ kékeré ara mi tí mo yin ṣe gbòòrò. báyọ̀ lájú ẹ̀ náà èmi ni mo wà wájú ẹ̀. jáde lẹ́bi yìí sì sì jọ just get out. do not touch me do not touch me. báyọ̀ báyọ̀ báyọ̀ báyọ̀.